ń kí ọ wípé o ṣe é ọlọ́run ẹlẹ́dá wa à ń kí ọ wípé o ṣe o ọlọ́run gbogbo ayé. bẹ́ẹ̀ ni bàbá wa àti ọlọ́run wa ọlọ́run gbogbo ayé ẹnìkan iṣu tó tó láti gba ọpẹ́ ọlá ògo àti ìyìn ọ̀dọ̀ rẹ náà ni a mú ọpẹ́ ọlá ògo àti ìyìn wá nítorí tí ó dára nítorí tí ó ń ṣe rere sí wa a dúpẹ́ fún dídá sí ẹ̀mí a dúpẹ́ fún oore ọ̀fẹ́ a sì dúpẹ́ fún iṣẹ́ ìránṣẹ́ tí ó gbélé wa lọ́wọ́ ní orúkọ Jésù gba ọpẹ́ wa àmín àgbàdúrà o bí a ti fẹ́ tẹ̀síwájú nínú iṣẹ́ yìí fún ìfihàn agbára ìmímọ́ rẹ olúwa wá fi fún wa àtẹ̀lẹ́ra wa bá olúwa ní orúkọ kristi wàá ràn wá lọ́wọ́ àmín gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa nílé àtàwátàwá ní ìṣe wa ní alábùkún fún àmín jésù nígbàdá bá parí ìjíròrò lórí ọ̀rọ̀ ọlọ́run ti àṣálẹ́ yìí gbogbo ògólà àti ìyìn kó jẹ́ tirẹ̀ kí ìbùkún àtayọ̀ kó jẹ́ tiwa ní orúkọ jésù kristi olúwa wa àmín lẹ́yìn tá a ti kí ọba àwọn ọba olúwa àwọn olúwa a gbàgbọ́ wípé ó tọ́ ó yẹ kí a kí ẹ̀yin aráalé kí ẹ máa wá tá a wà ní orí ẹ̀rọ rédíò tí a wà nídìí ètò yìí ní ìrọ̀lẹ́ yìí ní agbára ọlọ́run ní apá àlàáfíà mi níhìn ni a ti rí bàbá wa ìránṣẹ́ ọlọ́run ni wọ́n bàbá ẹ bá wa kí àwọn aráàlú kẹsì dá orúkọ yín. a kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí ẹ̀ ń gbọ́ wa ní àkókò yìí gbàdúrà pé bí a ti jọ ń lọ ṣe àyẹ̀wò ọ̀rọ̀ ọlọ́run yìí olúwa yóò fọ̀rọ̀ rẹ̀ yóò fi yé wa orúkọ tèmi ni Michael ọláyímíká àyàndá. ẹ ṣé bàbá ẹ káàbọ̀ sá. màmá wa ó tó jọ mẹ́ta inú wa dùn pé a tún pè yín ẹ tún wá lónìí àwọn aláfẹ́ gbóhùn yín ẹ bá wa kí àwọn aráalé. ẹ kú déédéé wòye o gbogbo aráalé lọ́kùnrin àti lóbìnrin orúkọ jésù kristi oore ọ̀fẹ́ kristi kò ní kò nínú ayé wa. àmín. orúkọ tèmi ni kristiana afọlábí adéọlá ẹ kú kalẹ̀ màmá ẹ káàbọ̀ mà ẹ ṣe àdúpẹ́ ìbùkọ́lọ́ yóò wà lórí ẹ̀yin náà ẹ̀yára létí ẹ̀ ń gbọ́ wa olúwa tún mi ṣe ayọ̀dèjì olúwa ṣọlá ní orúkọ tèmi nípa oore ọ̀fẹ́ ọlọ́run èmi ni atọ́kùn ètò ọ̀rọ̀ ìjíròrò lórí ọ̀rọ̀ ọlọ́run ti àṣálẹ́ yìí tí à ń gbọ́ gbogbo alápapọ̀ olúwa yóò lò wá fún ògo rẹ̀ gbogbo wa sì di alábùkún fún ní orúkọ jésù kristi olúwa wa láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìjíròrò lórí àkọ́rí mìíràn ìwé tí dàósìsì wa tí wọ́n gbé tí wọ́n pèsè sílẹ̀ fún wa mo ń sọ ní ti dàósìsì Ifẹ̀ àkọ́rí táwọn ò ní àkókò yìí ní ìlànà ọlọ́run fún ètò níbi ọjà. Ja tàbí tá a lè sọ pé níbi iṣẹ́ tàbí ìdí okòwò wa ní ojú ìwé kẹtàlá ẹ̀kọ́ kẹfà ni a fẹ́ wò ní òní ẹ̀ka àkọ́rí ìlànà ọlọ́run fún ètò ní ibi ọjà ní ohun tí à ń wò kókó ẹ̀kọ́ tí a fẹ́ ṣèjọ́ lórí ní àṣálẹ́ yìí òun ni jíjẹ́ olóòótọ́ àti fífi ẹ̀mí títayọ hàn nídìí okòwò tàbí iṣẹ́ tí àgbélé wà lọ́wọ́ àwọn ibi kíkà wa ó pín sí ọ̀nà mẹ́ta a jẹ́nẹ́sísì orí kọkàndínní ogójì ẹsẹ̀ ìkíní sí ìkẹfà bàbá wa ẹ̀ bá wa kà yẹn kà tán màmá wa bá wa ka orí ogójì ẹsẹ̀ kẹtàléní ọgbọ̀n sí ẹsẹ̀ ogójì ẹ̀ wá bá wa ka jẹ́nẹ́sísì orí kọkàndínlógójì láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹfà a sì mú jósẹ́fù sọ̀kalẹ̀ wá sí íjíbítì pọtifárì ìjòyè fáráò kan olórí ẹ̀ṣọ́ ara íjíbítì sì rà á lọ́wọ́ àwọn ará ismaili tí ó mú sọ̀kalẹ̀ wá síbẹ̀ olúwa sì wà pẹ̀lú jósẹ́fù ó sì ṣe alásìkí ènìyàn ó sì wà ní ilé olúwa rẹ̀ ará íjíbítì náà olúwa rẹ̀ sì rí i pé olúwa pẹ̀lú rẹ̀ àti pé olúwa mú ohun gbogbo tí ó ṣe dára ní ọwọ́ rẹ̀ Jósẹ́fù sì rí ojú rere ní ojú rẹ̀ òun sì ń sìn ó sì fi jẹ olórí ilé rẹ̀ àti ohun gbogbo tí ó ní òun ni ó sì fi lé lọ́wọ́ ó sì ṣe láti ìgbà tí ó ti fi Jósẹ́fù jẹ olórí ilé rẹ̀ àti olórí ohun gbogbo tí ó ní ni Olúwa bù sí ilé ará Íjíbítì náà nítorí Jósẹ́fù ìbùkún Olúwa sì wà lára ohun gbogbo tí ó ní ní ilé àti ní oko ó sì fi ohun gbogbo tí ó ní sí ọwọ́ Jósẹ́fù kò sì mọ ohun tí òun ní bí kò ṣe oúnjẹ tí ó ń jẹ Joseph sì ṣe ẹni dáradára àti arẹwà ènìyàn èyí ni ọ̀rọ̀ Olúwa. ọpẹ́ ni fún Ọlọ́run a lọ sí orí Genesis orí kọkànléní ogójì ẹsẹ̀ kẹtàléní ọgbọ̀n dé ẹsẹ̀ ogójì. ǹjẹ́ nísinsìnyí kí Fáráò kí ó wo amòye àti ọlọ́gbọ́n ọkùnrin kan kí ó sì fi ṣe olórí ilẹ̀ íjíbítì kí fáráò kí ó ṣe èyí kí ó sì yan àwọn alábòójútó ti ilẹ̀ yìí kí wọn kí ó sì gba ìdá márùn-ún ní ilẹ̀ íjíbítì ní ọdún méje ọ̀pọ̀ nì kí wọn kí ó sì kó gbogbo oúnjẹ ọdún méje rere nì tí ó dé kí wọn kí ó sì to ọkà jọ sí ọwọ́ fáráò kí wọn kí ó sì pa oúnjẹ mọ́ ní ìlú wọn nì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 baálẹ̀ sórí ìjọba náà tí yóò wà lórí gbogbo ìjọba àti lórí àwọn wọ̀nyí ni alákòóso mẹ́ta Dáníẹ́lì sì jẹ́ ọ̀kan nínú wọn kí àwọn ààrẹ baálẹ̀ kí ó lè máa jíyìn fún wọn kí ọba kí ọba máyì ṣe ní ìpalára Dáníẹ́lì yìí sì borí gbogbo àwọn alákòóso àti ààrẹ baálẹ̀ wọ̀nyí nítorí pé ẹ̀mí títayọ wà lára rẹ̀ ọba sì ń gbèrò láti fi ṣe olórí gbogbo ìjọba nígbà náà ni àwọn alákòóso àti àwọn ààrẹ baálẹ̀ ń wá ẹ̀sùn sí Dáníẹ́lì lẹ́sẹ̀ nípa ọ̀rọ̀ ìjọba ṣùgbọ́n wọn kò rí ẹ̀sùn tàbí ẹ̀sẹ̀kẹsẹ̀ lọ́wọ́ rẹ̀ níwọ̀n bí òun ti jẹ́ olódodo ènìyàn tó bẹ́ẹ̀ tí a kò rí ìṣìnà tàbí ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ rẹ̀ nígbà náà ni àwọn ọkùnrin wọ̀nyí wípé àwa kì yóò lè rí ẹ̀sùn kan sí Dáníẹ́lì bí kò ṣe pé a bá rí sìn nípasẹ̀ òfin Ọlọ́run rẹ̀ nígbà náà ni àwọn alákòóso àti àwọn ààrẹ baálẹ̀ wọ̀nyí péjọpọ̀ lẹ́sẹ̀ kan náà lọ́dọ̀ ọba wọ́n sì wí fún wọ́n sì wí báyìí pé kí Darius ọba kí ó pẹ́ èyí ni ọ̀rọ̀ olúwa. ọpẹ́ ni fún ọlọ́run a fún àwọn ibi kíkà mẹ́ta tí àwọn bàbá àti màmá wa kà fún wa tí a bá fi ọkàn bá lọ a rí i pé ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ó ń wá léraléra nínú ibi mẹ́ta tí a kà bí kò bá jẹ́ ẹ̀mí ọlọ́run á jẹ́ ẹ̀mí títayọ tàbí olúwa wà pẹ̀lú rẹ̀ Eh, ìfẹ́ Ọlọ́run ni pé kí a tayọ ìfẹ́ Ọlọ́run ni pé kí a ṣe àṣeyọrí nítorí náà ni ó ṣe ń fi ẹ̀mí rẹ̀ sí wa lára pàápàá àwọn tí ó bá fẹ́ ẹ tí wọ́n fi ààyè sílẹ̀ tí wọ́n sì gba Jésù ní Olúwa àti olùgbàlà wọn ẹ̀mí mímọ́ Ọlọ́run kọ̀ọ̀kan kì í wọnú ayé ẹnìkan just eh, bẹ́ẹ̀ ṣá èèyàn ní ipa tí ó máa kó ní ibi tí wọ́n tún kà fún wa ní Dáníẹ́lì orí kẹfà tàbádé ẹsẹ̀ ìkarùn wọ́n sọ wípé a kò lè rí ẹ̀sùn kankan kà sí Dáníẹ́lì lọ́rùn tàbí lẹ́sẹ̀ bí kò bá yẹ pé nípasẹ̀ òfin Ọlọ́run rẹ̀ ó jẹ́ ẹni dídúró ṣinṣin kò sí àgàbàgebè kò sí lọ́wọ́ọ́wọ́ kò gbóná kò tutù lára Dáníẹ́lì lórúkọ Kristi ju bí àwa ṣe lè túmọ̀ lọ ẹ̀mí mọ́ a máa túmọ̀ ẹ̀ fún wa àwọn èròǹgbà méjì ni a ní tí ìjíròrò ti àṣálẹ́ yìí máa rọ̀ mọ́ àkọ́kọ́ ni láti jẹ́ kí ẹnì kankan wa mọ̀ wípé Ọlọ́run fẹ́ kí a jẹ́ olóòótọ́ àti ẹni tí ó tayọ nídìí ohunkóhun tí a bá dáwọ́lé èyí rán mi létí orin tí a máa ń kọ nílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi nígbà tá a wà kékeré tó sọ pé jẹ́ olótìtọ́ jẹ́ olótìtọ́ Jésù fẹ́ kí gbogbo wa jẹ́ olótìtọ́ tí gbogbo àwa tí a ń ṣiṣẹ́ kan tàbí mìíràn tá à ń tajà táwa ní okòwò kan tàbá jẹ́ olóòótọ́ tàbí olótìtọ́ sí ohun tá à ń ṣe orílẹ̀-èdè wa kò ní wà níbi tó wà lónìí ìkejì láti jẹ́ kí kìrìsìtẹ́nì mọ̀ wípé ọlọ́run ni orísun ọgbọ́n gbogbo òun ló sì lè ràn wá lọ́wọ́ láti tayọ nídìí ìdáwọ́lé wa káwá gbọ́ ọlọ́run ní bí Pọ́ọ̀lù ń gbìn bí àpólò bá ń fomi ré ìbùkún ọlọ́run nìkan ló máa ń mú irúgbìn dàgbà òun ló máa mú èso wá ìyẹn ni pé kìràkìtà wa ò ṣe kíni kò dá ọlà ẹni tó lọ ń bá gbéga òun ni ó gbéga yàtọ̀ sí pé ọlọ́run ni orísun ọgbọ́n gbogbo òun nìkan ló lè ràn wá lọ́wọ́ gbogbo àwọn ọ̀nà kọ́rọ́kọ́rọ́ tá à ń gbà nídìí òkòwò wa kò lè mú wa tayọ kò lè mú kí ìdáwọ́lé lórí kó yọrí sí rere bó ti tọ́ àti bó ti yẹ ohun tí èròǹgbà wa méjì ti àṣálẹ́ yìí tó dáyé lórí nìyí a ó lọ sínú ọ̀rọ̀ àkọ́sọ wa a ó bẹ bàbá wa kí wọ́n bá wa ka ọ̀rọ̀ àkọ́sọ wa. nígbà tí ènìyàn bá ń ṣe àfihàn ọgbọ́n àti òye tí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n sì tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ kò ní nígbà náà ni a ń sọ pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní ẹ̀mí títayọ. E ìfẹ́ ọlọ́run ni pé kí kìrìsìtẹ́nì kọ̀ọ̀kan tayọ nídìí ìdáwọ́lé rẹ̀ ọgbọ́n ọlọ́run ló sì lè mú kí ènìyàn tayọ bíbélì wípé bí ó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni kí ó béèrè lọ́wọ́ ọlọ́run ìwé Jákọ́bù orí ẹsẹ̀ ìkarùn-ún àti máa rí eléyìí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí ti sọ ara wọn di ọ̀lẹ àti onílọ́ra nídìí òwò wọn nínú bíbélì àwọn ènìyàn bíi dáníẹ́lì àti jósẹ́fù tayọ nítorí pé wọ́n ṣe iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́ pẹ̀lú ọgbọ́n àti ìbẹ̀rù ọlọ́run báwo ni àwa náà ṣe lè fi ẹ̀mí títayọ àti ọgbọ́n ọlọ́run hàn ní iṣẹ́ àti ìdókòwò wa. ọ̀rọ̀ àkọ́sọ wa yìí bí ó ti kúrú tó bẹ́ẹ̀ ni ó kún fún oríṣiríṣi ohun tó jẹ́ wípé ó lè ràn wá lọ́wọ́ tabatẹ̀ sọ pé nípa ọ̀rọ̀ àkọ́sọ tá a kà yìí àmúdánilẹ́kọ̀ọ́ yìí wá sí ìdánudúró ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí pé gbogbo ohun tí a fẹ́ sọ òun ló ti wà nínú rẹ̀ ìbéèrè kan wà tí mo fẹ́ bèèrè lọ́wọ́ yín bàbá níbi tí ẹ kà fún wa ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí ló ti sọ ara wọn di ọ̀lẹ àtọ́nilọ́ra nídìí òwò wọn ṣé bẹ́ẹ̀ ni olóòtú ẹ ṣe torí pé pẹ̀lú gbogbo nǹkan tí à ń rí láyé òde òní ó fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò fẹ́ ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n tó yẹ pé wọ́n ń wá ọrọ̀ òjijì èyí tí àwọn ènìyàn máa ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ dún ní sùúrù lérè mọ́ ṣùgbọ́n Ọlọ́run ṣògo náà fẹ́ máa dúró adẹ̀tún rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọ́n máa ń lọ́ra nídìí òwò wọn ẹni wípé wọn ẹ̀ fẹ́ ní ẹ̀mí yára láti ṣe àwọn nǹkan tàbí nínú iṣẹ́ èyí tá a bá gbélé wọn lọ́wọ́ nítorí wípé ọ̀gá tà ọ̀gá ọ̀tà olówó aláròó pé òun ló wà ní ọkàn ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìjọba tí wọ́n ń ṣiṣẹ́ ìjọba nítorí náà a rí wípé eléyìí wà bẹ́ẹ̀ ní àkókò yìí nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń sáré lé owó ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé owó ni ọlọ́run wọn ọ̀fun ẹlòmíì ni ọlọ́run rẹ̀ nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ò dẹ̀ fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n ń fẹ́ owó lọ́pọ̀lọpọ̀ wọ́n sì ń fẹ́ ìbùkún lọ́pọ̀lọpọ̀. ẹ ṣe àdúpẹ́ sá ẹ jẹ́ kí n gbọ́dọ̀ mìíràn béèrè lọ́wọ́ màmá wa pé èèyàn tẹ̀ jẹ́ onígbàgbọ́ jẹ́ kìrìsìtẹ́nì ṣó tiẹ̀ tọ́ ṣó yẹ kó jẹ́ onílọ́ra àti ọ̀lẹ nídìí iṣẹ́ rẹ̀. kò tọ́ rárá bẹ́ẹ̀ ni kò tọ̀nà kò yẹ kí onígbàgbọ́ kó jẹ́ onílọ́ra tàbí oní ọlọ́run wa ó ṣe iṣẹ́ ó fẹ́ káwa náà ká ṣiṣẹ́ ká lè tayọ. ohun ló ní ọjà tó ń tà o olólùkọ wẹ. ìlọ́ra ó lè jẹ́ kó di onímẹ̀rí láwùjọ irú àwọn tó wájú onílọ́ra bẹ́yẹn náà máa ń di pé wọn ò ní fẹ́ ṣiṣẹ́ wọn kàn sáré pé owó káwọn máa lé owó ẹ̀mí sogúndogójì ó hmm. wà nínú wọn hmm. ẹ̀mí ìmẹ́lẹ́ ni hmm. ẹ̀mí ọ̀lẹ ni ṣùgbọ́n ẹni tó bá ṣiṣẹ́ bó ti ń ta nǹkan kékeré tí ọlọ́run dẹ̀ rí akitiyan rẹ̀ pé ó lè sọ di ńlá mọ́ lọ́wọ́ nípa pé ó ní ẹ̀mí láti ṣe iṣẹ́ bí ò tilẹ̀ pọ̀ ṣùgbọ́n tó ní ọkàn tó fi ọkàn yẹn ṣiṣẹ́ pé ah nǹkan yìí òun mọ̀ pé ọjọ́ kan ọlọ́run á sọ di púpọ̀ mọ́ ń lọ́wọ́ kò yẹ kí kìrìsìtẹ́nì kò yẹ kó jẹ́ onímẹ̀lẹ́ kò yẹ kó jẹ́ onílọ́ra kò yẹ kó jẹ́ oní aláìkàsí tàbí aláìtiẹ̀ náà ní ohun kan nígbà tí àwọn èèyàn bá ń pẹ́ dé ṣọ́ọ̀pù tó àwọn tó fẹ́ ra nǹkan wọn ti dúró sí ẹnu ọ̀nà tí wọ́n rí wọ́n gbà bòmí lọ á dẹ̀ ní òun òta òun òta ìmẹ́lẹ́ àìkàsí àìlọ́ra kò yẹ kí kìrìsìtẹ́nì kò jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin alátẹ̀gbọ́ wa nílé gbogbo eléyìí tí a ti yànnà lọ láti ẹ̀ẹ̀kan kò yọ ẹnikẹ́ni sílẹ̀ o yálà àwa la ní iṣẹ́ wa àwa lọ́jà wa àwa lọ́kọ wa tàbí àwa kọ́ à ń ṣiṣẹ́ níbi iṣẹ́ ẹlòmíràn ni a jẹ́ oníṣòwò ẹ má yẹ ká fi ọ̀lẹ àti ìlọ́ra kún iṣẹ́ wa torí pé a jẹ́ kìrìsìtẹ́nì kò fi ààyè gba èyí tí a bá ń ṣe bẹ́ẹ̀ a máa mú àbùkù bá orúkọ ọlọ́run ni a máa mú káyàn kó máa ti pàṣẹ wa sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ a gbàdúrà wípé ẹ̀mí ọ̀lẹ àti ẹ̀mí onílọ́ra kò ní balẹ̀ wa o tàbá sì ra wọn tó jẹ́ pé irú nǹkan báyìí fara wọn nínú ayé wọn olúwa yóò bá a mú un kúrò ẹ káyà lọ sínú ìbéèrè fún ìjíròrò ìbéèrè méjì ni a ní lónìí ìbéèrè àkọ́kọ́ sọ pé kí ni ìdí tó fi yẹ kí onígbàgbọ́ fi ẹ̀mí títayọ hàn nídìí okòwò tàbí iṣẹ́ ìdáwọ́lé rẹ̀ ẹ kí mi látọ̀dọ̀ màmá wa wọ́n ní ká wo ìwé òwe orí kejìléní ogún ẹsẹ̀ kọkàndínní ọgbọ̀n ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n ó ní a lè rí ẹni tí kò fi àìsí mẹ́lẹ́ ṣiṣẹ́ rẹ̀ hmm. yóò dúró ní iwájú ọba kò ní dúró níwájú ènìyàn lásán hmm. tí ìdí tó yẹ ká fi fi ẹ̀mí títayọ hàn ni wípé èrè wà fún ẹni tó bá ṣe iṣẹ́ èrè rẹpẹtẹ ó wà lẹ́yìn fún ẹni tó bá ṣe iṣẹ́ lẹ́yìn yẹn a tún máa rí i pé kí ayé lè rí ìmọ́lẹ̀ Kristi nínú ayé wa. Hmm tí a bá tá a bá fi ẹ̀mí títayọ̀ yẹn hàn pé ah a fẹ́ ṣiṣẹ́ yìí a fẹ́ kó ọlọ́run kó bùkún wa alóyè ò rí ìmọ́lẹ̀ kristi ìmọ́lẹ̀ kristi ni a jẹ́ iyọ̀ kristi iyọ̀ ayé ni a jẹ́ ìlú tàtẹ̀lé sórí òkè bíbélì pé kò lè farasin ayé lè máa ayé ò rí kristi nínú wa a lè jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan tó tó mọ ọ̀nà ọlọ́run pé ah bí ẹni yìí bá lè ṣe òwò yìí tó là kí ni nǹkan tó gbójúlé kí ló ń ṣe ẹ jẹ́ káwa náà tọ̀ lọ tó bá tọ̀ lọ tó máa ní nǹkan báyìí báyọ̀ báyọ̀ ọlọ́run ni òun gbójúlé a rí i pé àwọn nípa ṣíṣe bẹ́ẹ̀ ọ̀nà ọlọ́run a tún fi a tún fi yé àwọn àwọn tí wọ́n mọ̀ ọlọ́run a tún fi mọ̀ wọ́n sí síwájú sí a tún nídìí láti jẹ́ kí ká fi ìbẹ̀rù ọlọ́run àti ọgbọ́n ọlọ́run ká gbà láàyè lẹ́jẹ̀ kó ṣiṣẹ́ nínú ayé wa láti jẹ́ kí ẹ̀mí títayọ̀ yẹn hàn ọlọ́run á máa bá wa sọ̀rọ̀ ó máa máa sọ fún wa pé báyìí ni kò ṣe ṣùgbọ́n ká ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe sí ohun ẹ̀mí mímọ́ praise the lord. hallelujah ẹ ṣàdúgbò bàbá wa ní àfikún kúkúrú sí ìbéèrè àkọ́kọ́. fikún kúkúrú tí mo ní sí ìbéèrè yẹn ni wípé tí a bá wò wé róòmù orí kejìlá ẹsẹ̀ kọkànlá yẹn ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ti ṣe ẹ má ṣe sọ̀lẹ ẹ máa ní ìgbóná ọkàn ẹ máa sin olúwa yẹn ni wípé. Mm -hmm ìdí tí tí ó fi yẹ kí onígbàgbọ́ fi ẹ̀mí títa yọ hàn ní okòwò rẹ̀ ni wípé ọlọ́run ló ló gbà wá níyànjú nínú ọ̀rọ̀ ọlọ́run yìí pé ní tiṣẹ́ ká ṣiṣẹ́ ká má ṣe sọ̀lẹ ẹnikẹ́ni tó bá fi ẹ̀mí títa yọ hàn kò ní jẹ́ ọ̀lẹ ní tiṣẹ́ rẹ̀ yóò dẹ̀ ní ìgbóná ọkàn ìgbóná ọkàn yẹn pé a ní ìfẹ́ láti fẹ́ máa ṣe iṣẹ́ yẹn sí i láti fi gbogbo gbogbo agbára rẹ̀ gbogbo ọkàn rẹ̀ láti ṣe yẹn pẹ̀lú òtítọ́ ọkàn ó dẹ̀ tún wá fi yé wa níbẹ̀ yẹn pé ohun gbogbo tá a bá ṣe olúwa là ń sìn olúwa là ń sìn gẹ́gẹ́ bí nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run yìí sọ fún wa bákan náà tí a bá tún ìdí tó fi yẹ ká tún fi ẹ̀mí àtàyè ẹ̀mí títayọ hàn ni wípé tá a bá fi ẹ̀mí títayọ hàn tá a ṣiṣẹ́ wa bó ti yẹ ká ṣe àròjù rere lọ́dọ̀ ènìyàn àti lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ wa á dẹ̀ ní ìbùkún iṣẹ́ wa á ní ìbùkún á dẹ̀ ní ìbùkún níwájú ènìyàn àti níwájú ọlọ́run ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú wa eléyìí la rí nínú ìgbésí ayé Joseph àti Daniel. ẹ ṣe àdúpẹ́ sá sí ìbéèrè kejì wọ́n ní ká ka àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí kí a sì ṣàlàyé ohun tó lè ran kìrìsìtẹ́nì lọ́wọ́ láti ní ẹ̀mí ọgbọ́n àtẹnitayọ níbi iṣẹ́ tàbí okòwò rẹ̀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 láti lè ní ẹ̀mí ọgbọ́n àti ẹ̀mí títayọ ni wípé ẹ̀mí ọlọ́run ń bẹ nínú rẹ̀ ó fi ààyè gba ẹ̀mí ọlọ́run láti máa darí rẹ̀ ó jọ̀wọ́ ara rẹ̀ fún ẹ̀mí ọlọ́run kò fi kò jẹ́ kẹ́ran ara kò jẹ́ kó lò ó ilé ni a rí nígbà tí ìyàwó pọtífà ìyàwó ọ̀gá rẹ̀ tó fẹ́ bá ṣe ohun tí kò tọ́ ṣùgbọ́n nítorí pé ẹ̀mí ọlọ́run wà nínú rẹ̀ ó ṣe kí ni o ó lè jẹ àna rẹ̀ sílẹ̀ kò bọ́ sínú ìdánwò náà so àwọn ọmọlẹ́yìn Kristi tí a bá tí a bá fẹ́ ní ẹ̀mí tí a gbọ́dọ̀ gbé ẹ̀mí Ọlọ́run láàyè nínú ayé wa láti máa darí wa láti máa ṣe gbogbo nínú ayé wa láti máa gbénu wa gẹ́gẹ́ bí o ti sọ fún wa nínú ìwé Jòhánù orí kẹẹ̀ẹ́dógún tàbá bẹ̀rẹ̀ sí ní kàlá ìtẹ̀ kìíní pé máa gbénu mi èmi ó sì máa gbénu yín pé nígbà tí ẹ bá ń gbénu mi lẹ́yìn ó lè so èso lọ́pọ̀lọpọ̀ so nítorí náà tá a bá ti jẹ́ kẹ̀mí ọlọ́run kó máa gbénu wa a lè fi ẹ̀mí ọgbọ́n àti tayọ a lè fi wọn á dẹ̀ ràn wá lọ́wọ́ láti ṣe àṣeyọrí ẹ ṣe àdúgbò mama wa daniel orí kẹfà ẹsẹ̀ ìkẹta. daniel yìí sì borí gbogbo àwọn alákòóso àti ààrẹ baálẹ̀ wọ̀nyí nítorí pé ẹ̀mí títayọ wà lára rẹ̀ bàbá sì ń gbèrò láti fi ṣe olórí gbogbo ìjọba. kí ló lè ran kìrìsìtẹ́nì lọ́wọ́ níbẹ̀. ohun tó lè ràn wá lọ́wọ́ bí bàbá mi ṣe sọ ohun àkọ́kọ́ òun náà ni ẹ̀mí ọlọ́run ọlọ́run òun ni ẹ̀mí rẹ̀ òun ló fi fún ènìyàn tí a bá ti fi ẹ̀mí ọlọ́run tá a jọ̀wọ́ ara wa fún sí abẹ́ ìtẹríba rẹ̀ pé kó darí wa síbí kó darí orí kò lè wá darí ọ̀nà tó dára ni ẹ̀mí ọlọ́run máa ń darí èèyàn sí ẹ̀mí ọlọ́run ni ohun àkọ́kọ́ tó lè ran kìrìsìtẹ́nì lọ́wọ́ láti lè ṣàṣeyọrí láti lè tayọ èkejì tó tó lè ran kìrìsìtẹ́nì lọ́wọ́ ni ìbẹ̀rù ọlọ́run bíbélì wí pé ìbẹ̀rù ọlọ́run ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ìbẹ̀rù ọlọ́run tá a bá fi kún ẹ̀mí ọlọ́run méjèèjì ó bára wọn dọ́gba hmm. kò sí ohun tí kìrìsìtẹ́nì lè lò tayọ àwọn nǹkan méjèèjì yìí òun ló máa jẹ́ igi lẹ́yìn ọgbà wa òun ló máa jẹ́ alátìlẹ́yìn òun ló máa jẹ́ olùdarí òun ló máa tọ́ wa sí ọ̀nà tó tọ́ ó tó tún wà ń bẹ̀ ni pé a tún gbọ́dọ̀ jẹ́ ó tún lè ràn wá lọ́wọ́ ta ní ìdájọ́ ràn wá lọ́wọ́ máa ràn wá lọ́wọ́ ni àkóyawọ́ àkóyawọ́ a nídìí rẹ̀ hmm. nínú ìrìn àjò yẹn àkọ́kọ́ ẹ̀mí ọlọ́run ẹ̀ẹ̀kejì ìbẹ̀rù ọlọ́run ẹ̀ẹ̀kẹta àkóyawọ́ táwọn olóyìnbó ń pè ní transparency tí a bá ti tọ́lọ́run bá ti rí i pé ah ọmọ yìí ó fi ara rẹ̀ sí ọwọ́ ẹ̀mí mímọ́ ó ní ìbẹ̀rù mi ah ó lákòóyawọ́ àwọn nǹkan yẹn ó máa ran kìrìsẹ́nì lọ́wọ́ láti lè tayọ láti lè tẹ̀síwájú ètò tó wọ́n dàbí rẹ̀ ni pé láti jẹ́ ètò tó níràn wá lọ́wọ́ jù jù jù jù a gbọ́dọ̀ já adití sí ohun ti ẹ̀mí a ò gbọ́dọ̀ ya ẹni tẹ́tí ẹ di adi a gbọ́dọ̀ ya di sí ohun ẹ̀mí kò sí ẹni tọ́lọ́run ń bá sọ̀rọ̀ hmm. ṣùgbọ́n gbogbo ẹni tọ́lọ́run ń bá sọ̀rọ̀ kọ́ ló ń gbọ́n tọ́lọ́run ń sọ a gbọ́dọ̀ wà a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó gbọ́ràn sí ẹ̀mí mímọ́ lẹ́nu ètò tó tẹ̀síwájú ni ó ní a tún gbọ́dọ̀ ní ìtẹ́lọ́rùn àwọn ìtẹ́lọ́rùn ó máa ràn wá lọ́wọ́ gan láti lè tayọ láti ó máa ràn wá lọ́wọ́ torí tí èèyàn bá bẹ̀rẹ̀ ìdáwọ́lé tàbí okòwò ẹ tó bẹ̀rẹ̀ ṣèjọba a àwọn tó fi bíi bíi bíi two thousand bẹ̀rẹ̀ sálárì fún wọn ó ń tẹ̀síwájú ó ń tẹ̀síwájú tó yá máa di five máa di ten tí díẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó máa di rẹpẹtẹ Ọlọ́run á ràn wá lọ lórúkọ Jésù. ẹ ṣe àdúpẹ́ mà ó ní ẹ ti gbọ́ ẹ̀yin ara wa nílé ká fi ìbẹ̀rù Ọlọ́run kún ohun tí à ń ṣe ká má lu jìbìtì ká má lu ọ̀nà kọ́rọ́ ọjà tí a rí ní five naira ká lè fẹ́ tà ní fifty naira torí bí òde ṣe rí kò sí ìbẹ̀rù Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ oore ọ̀fẹ́ láti fi ìbẹ̀rù Ọlọ́run kún ohun tá à ń ṣe Olúwa yóò fi fún wa ọ̀rọ̀ ìparí jíjẹ́ olóòótọ́ sí títayọ kì í ṣe ẹ̀ṣẹ̀ èyí tó jẹ́ pé ṣe ni gbogbo àwa ènìyàn gbà lóde ni pé ẹni tó bá jẹ́ olóòótọ́ àti tó fẹ́ ṣe olóòótọ́ ẹni tí kò mọ ibi tí ẹgbẹ́ ń bá là ní tàbí ẹni tó fẹ́ máa ṣe àfihàn á wàá gbógun ti ẹni yẹn kì í ṣe o ọlọ́run kò sì lòdì sí pẹ̀lú kàkà bẹ́ẹ̀ ní ọlọ́run máa ń dùn sí títayọ bẹ́ẹ̀ ló sì ti fi fún wa ní ẹ̀mí mímọ́ ẹ̀mí títayọ láti ṣíwájú wa fún ìtayọ ní gbogbo ọ̀nà nínú ayé ohun tẹ́lẹ̀ yìí sọ ni pé gbogbo ohun tá a nílò láti tayọ olúwa ti ṣètò rẹ̀ ó ti fi fún wa àwa ni ká fi àyè gbà oore ọ̀fẹ́ yìí olúwa yóò fi fún wa ẹsẹ̀ àkọsórí wa ó wà ní Dáníẹ́lì orí kẹfà Dáníẹ́lì orí kẹfà ẹsẹ̀ ìkẹta ẹsẹ̀ àkọsórí wa ó yá ẹ̀ka pẹ̀lú mi o. Daniel yìí sì borí gbogbo àwọn alákòóso Daniel yìí sì borí gbogbo àwọn alákòóso. àti ààrẹ baálẹ̀ wọ̀nyí. àti ààrẹ baálẹ̀ wọ̀nyí. nítorí pé. nítorí pé. ẹ̀mí títayọ wà lára rẹ̀. ẹ̀mí títayọ wà lára rẹ̀. ọba sì ń gbèrò láti fi ṣe olórí gbogbo ìjọba. ọba sì ń gbèrò láti fi ṣe olórí gbogbo ìjọba. tí a bá fi àyè sílẹ̀ tá a jẹ́ ẹni títayọ àti olóòótọ́ nídìí iṣẹ́ wa irú ìgbéga tí Daniel ní àwa náà á ní ẹ̀kọ́ pàtàkì ni èyí fún wa mo gbàgbọ́ wípé ẹ̀yà ara rẹ tí àjọṣe ìdánilẹ́kọ̀ọ́ bíbélì ti àṣálẹ́ yìí àti ilé ẹ̀kọ́ kan tàbí mìíràn àti ìrẹ́kọ́ àdúrà mi ni pé ẹ ò ní jẹ́ olùgbọ́ nìkan olúwa yóò fún gbogbo àánú rẹ̀ ọ̀fẹ́ láti fi sínú ìṣe tí di ọjọ́ mìíràn táwọn tún pàdé báyìí àfi ń lé ọwọ́ ọlọ́run aláàánú kí ọlọ́run aláàánú kí ó wà pẹ̀lú gbogbo wa ẹ jẹ́ kí a tẹríba láti gba àdúrà bàbá wa ẹ gbàdúrà pẹ̀lú wa ṣe la dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run wa ẹni tí í ṣe olùkọ́ òde ọ̀run àti ayé dúpẹ́ fún ọ̀rọ̀ yín náà tẹ́ ti fi kọ́ wa oore ọ̀fẹ́ láti mú lò tí a jẹ́ olùgbọ́ nìkan ṣùgbọ́n tá a jẹ́ olùṣe ọ̀rọ̀ náà olú ẹ̀ fi fún wa ọ̀rọ̀ yín yìí tá a ń gbọ́ yìí olúwa jọ̀wọ́ jẹ́ kó mú wa yìí ní ìkẹyìn kábọ̀ ìjọba ní orúkọ jésù kristi olúwa wa. Àmín. Àmín.